I'm depressed like this I'm heartbroken àdúrà tí àwọn máa gbà ni pé kí ọlọ́run bá ọlọ́jì èlé ó má fi nǹkan tààrò kó má fi délé ìtààrò jẹ́ and then secondly ó jẹ́ kí àwọn ọmọ kan gbẹ̀yìn arúgbó wọn though I'm not really happy right but at least ayọ̀pẹ́ sì fi yọ my daddy is late Abacha Solomon is late so wà lórí ìrìn látàárọ̀ I was just called pé bàbá dákẹ́ I was called pé bàbá dákẹ́ bàbá ẹ fi ṣẹ́ ẹ sà so on my way there now on my way there now ọlọ́run ọba ọlọ́jọ́ ni kó jẹ́ kó mọ oore kó gbẹ̀yìn gbogbo wa àmín I will miss you mm. I will miss baba. Jáde sí, kó jáde sí. ní ṣe wọlé o ìta ẹ máa ṣe o máa gé síra wọn ni o gbogbo àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ ọlọ́run ẹ̀ dáàbò bò ọmọ tí wọ́n ti abẹ́ bí ọmọ tí ó jẹ́ wípé wọ́n fẹnu bí ọlọ́run aláàfẹ́ dáàbò yín bò wọ́n ẹ̀sìn ẹnu pẹ̀lú gbogbo ayẹyẹ wọn náà bí wọ́n ṣe wọ́n ṣe ọlọ́run ọba ìyá ẹ̀wá kò sì bá wọn ọlọ́run aláàfẹ́ bùkún fáwọn tí ó sì ọba aláàánú ni ẹ̀wá ṣàánú fún wọn ọlọ́run alágbára ẹ̀wá ṣàánú fún wọn ọba aláàánú ni ẹ̀ ṣàánú fún wọn gbogbo àwọn tí wọ́n náwó sí bàbá nígbà tí wọ́n ti kú yìí tí wọ́n á máa ṣe ayẹyẹ ìyẹ fún wọn ó mà tún jáde láyé ọlọ́run ilé ìdúgbà yìí ṣe ọlọ́run aláàpẹ̀dá àbòrúgbò wọn ẹ̀sìn ìyanu pẹ̀lú gbogbo wa o ẹ ràn wá lọ́wọ́ o ayẹyẹ ìsìnkú náà ẹjọ́ lọ láyàtà làáfíà nítorí orúkọ yìí jésù kristi agbára wa. àmín àmín àmín lórúkọ jésù. praise the lord. hallelujah.